welcome back to my channel as um the time where you are i really appreciate uh, my coming subscriber i welcome you back please uh, subscribe to this channel and press the like button thank you all i appreciate you all yeah today we're going to be talking about the royal palace royalty and celebrity and I'm going to be talking about the Oni of Ife Palace. Yeah, um, the council of um, Ile-Ife, they have already had a meeting and Nino meeting what's wọ́n sọ fún kábíyèsí wa pé àwọn máa protect Queen Naomi because àwọn náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ilé-Ifẹ̀ wípé ojú Queen Naomi ti rí rí tó ló lọ́wọ́ àwọn olórí oríṣiríṣi tí wọ́n wọ pálàsì. Kì í ṣe gbogbo wọn ni èèyàn tí ò da o, ṣùgbọ́n particular people tó jẹ́ pé wọ́n frustrate ilé Ifẹ̀, àwọn ni Ashley àti Mariam. So níìsín, wọ́n ti gbé ìgbésẹ̀ pé kí àwọn olórí kí wọ́n lọ gbé outside palace and that is the best thing so that ọkàn kábíyèsí á fi balẹ̀ wọ́n á lè ráyè tọ́jú olórí Naomi àti Tádéníkáwò. And mo dẹ̀ appreciate olórí Ronkẹ́ fún iṣẹ́ ẹ̀hún akitiyan tó ń ṣe pẹ̀lú àwọn olórí tó kù láti meeting láti jẹ́ kí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní palace kó dópin. We really appreciate you, Olori Lonke, and we really appreciate Olori Tokpe, And um, Olori Toby, thank you so much for what you have been doing too. and um, ọlọ́run elédùnmarè á jẹ́ kí ìwọ náà kó foyún ṣoyún kó fẹ̀yìn bomoko, ní para olon. um, adẹ̀ ń gbàdúrà pé kí pálásì ọ̀nìrìnṣà kó kí peace kó reign nínú ẹ̀. Inú kábíyèsí wa dùn lọ́pọ̀lọpọ̀, inú Queen Naomi dùn lọ́pọ̀lọpọ̀ láti padà sí palace fún new, um, arrangement tí wọ́n make yìí. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run, lágbára Èdùmàrè, a ní rí ìdààmú, a ní rí wàhálà ní palace bàbá wa Ọ̀nìrìnṣà mọ́. Ẹ̀, wọ́n máa gbé ìgbésẹ̀ ayẹyẹ I mean welcome party láti ṣe fún queen wa, Queen Ṣílẹ̀kùnọ́lá, um, Ògúnwùsì. Èyí tí wọn ò fẹ́ sọ ọjọ́ tí wọ́n máa mú, but ṣùgbọ́n kò ní pẹ́. Gbogbo wa náà la ti ń gbaradì because um, we cannot wait to see that day. It's going to be a glorious day. And um, wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ṣèlérí wípé àwọn máa protect Queen Naomi ní ààfin àti Tadenikawo láàfin. And gbogbo nǹkan tí ojú Queen Naomi rí kò ní ṣẹlẹ̀ mọ́. Inú kábíyèsí dùn ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé kì í ṣe kábíyèsí nìkan ni ó ń go through gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Even gan àwọn ará Ifẹ̀, àwọn náà ń go through gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ká tó wá ní àwọn ìjòyè, gbogbo àwọn èèyàn tó wà ní palace, àwọn gan ń go through ẹ̀. Ẹ̀yin náà ẹ wò ìgbà tí Naomi wà ní palace, gbogbo nǹkan lọ létòlétò ni. A ti se oúnjẹ fún àwọn olóyè, a ti se oúnjẹ fún àwọn, àwọn tó ń gbé palace. Ṣùgbọ́n ṣé àwọn olórí tó wà níbẹ̀ nísìnyí ṣán ráyè? So àwọn olóyè yìí náà, àwọn gan feel presence pé absent Queen Naomi nínú palace. So nísìnyí tí Queen Naomi máa padà, gbogbo nǹkan máa máa lọ létòlétò ni, inú everybody máa máa dùn. Ayọ̀ máa wọnú palace, ìdùnnú máa wọnú palace. Ah! It's going to be a glorious um, day oh for, for uh, that day Queen Naomi will return everybody cannot wait even gan wọ́n ti ń gbaradì láti gbé um láti ṣe welcome party yẹn tó máa ṣe tó máa dùn tó máa lárinrin. So Queen Naomi mo gbàdúrà fún yín àsìkò tẹ́ máa padà sí palace ó máa tù yín lára o ní agbára Ọlọ́run àárín ẹ̀yin àti bàbá wa kábíyèsí kò ní dàrú and ẹ fa àwọn. Uh, ènìyàn tó ti ṣẹ̀yìn, ẹ fà wọ́n mọ́ra. Nítorí wípé Olúwa ló ni ìdáríjì. Kò sí ẹni tó perfect. Àwọn náà ti realize ẹ̀. Wọ́n ti realize nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé ẹ má finú tán yàn. Ọlọ́run nìkan ni gbọ́kànlé. Because kò sí ènìyàn, there is no friend like Jesus. Kò sí ènìyàn bí ọ, kò sí ọ̀rẹ́ tó dàbí Jésù. Àwọn ènìyàn wọ́n lè wọ́n lè wọ́n lè sọ pé àwọn á ṣe báyìí àwọn á ṣe báyìí wọn ò lè ṣe é ọlọ́run ọba nìkan ló lè ṣe mo dẹ̀ gbàdúrà fún kábíyèsí wa kán pẹ́ lórí ìtẹ́ kan ní kéṣe ikú ò ní gbé yín dé o àrùn ò ní gbé yín dé o àsìkò tẹ́ wọ pálàsì tẹ́ máa padà sí pálàsì ó máa tù yín lára o lágbára ọlọ́run lágbára ìdùmarè ní àṣẹ ọlọ́run thank you all and God bless you please share and like this video God bless you all.